الحمد لله رب العالمين خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاته وسلامه على خير الانام ابي القاسم خير الخلق على الاطلاق صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا للأولين والآخرين قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام فهجرة رسول الله صلى الله عليه وسلم من مكة إلى المدينة بلاء عظيم ودروس متنوعة وتفرعت منها, منها وقفات وعبر لا يعلمها إلا المؤمنون وقد أمر الله نبيه بالهجرة فرارا بدينه من دار الكفر إلى دار الإيمان عند إخوان آووا من هاجر اليهم وهم يحبون الله ورسوله قوم يؤثرون على انفسهم ولو كان بهم خصاصه سماهم الله الانصار وجعل الله حبهم ايه للايمان وبغضهم ايه للنفاق دعا رسول الله صلى الله عليه وسلم لمن احبهم ودعا على من ابغضهم جاء هذا من حديث البراء ابن عازب رضي الله تعالى عنه أرضاه والحديث مخرج في الصحيح عند الإمام بخاري رحمه الله تعالى قال قال رسول الله سمعت رسول الله أو قال رسول الله صلى الله عليه وسلم من أحب الأنصار فهو مؤمن ومن أبغضهم فهو منافق أحب الله من أحبهم وأبغض الله من أبغضهم وجاء أيضا من حديث أنس بن مالك رضي الله تعالى عنه أرضاه والحديث مخرج في الصحيح أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم آية الإيمان حب الأنصار وآية النفاق بغض الأنصار اللهم اجعلنا ممن يحب الأنصار يا أرحم الراحمين أقبل فلن تسواني مسلمين atọrọ alikun yi kẹra tigẹrẹ fa nabi sallallahu alaihi wa sallam ẹn tọnọ baara ti ba ma jẹ kẹ fún gbogbo wa alaw bani salikun kí anabi wa bani salikun la rẹ̀ àti àwọn ará rẹ̀ àti àwọn sọhaba mi àtẹyin náà bá wọn tọ kẹ anabi sallallahu alaihi wa sallam níjọ́ gbúdọ̀ alikiyama ẹ ma yanu ẹsìn mo ń fi àsìkò yìí rárá mi ti bẹ̀rù allah subhanahu wa ta'ala gẹ́mi o sẹ́yìn náà ti bẹ̀rù rẹ̀ ani takulọ ntọ́nà wọn bá sọ fún àtọ́lọ́sáájú wa rè é o náà fún àwa náà àwa ń bẹ̀ àtúnbẹ̀ ilé máa páyà rẹ̀ òun náà ni ó sọ di rọrùn fún wa kọjọ kójú ọjẹ́ rọrùn fún wa kọ́sà sọ wa níbi ìpáyà àti gbangba tá a mọ̀ wá lọ yọ́lẹ́dà ní kọjọ níbi ìbẹ̀rù rẹ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa kó dáa ju gbangba wa lọ kó dákun kó ṣàánú wa kó di òdodo lẹ́mìí wa ẹ ọmọ ya ní ìjẹjọ ní tó sún wa níbi kútúbà yìí tó lè ọjẹ́ lẹ́ẹ̀kẹta rẹ̀ òun náà ni kayfa nubadil khair bi shar bó o la ṣe fẹ́ fi dáadáa tààtà á wà lọ fi jìrọ aburú kí la wá débi ọdún yìí jìrọ kí wà kí kí la ń sẹlẹbírẹ́tì yìí jìrọ sí kí ló bí àdánwò ní kíní yìí àdánwò tó bí àwọn ẹ̀kọ́ kan tí gbogbo wa wá ọ̀pọ̀lọpọ̀ wa wá kọ̀yìn sáwọn ẹ̀kọ́ ń tá a bá dojú kọ àwọn ẹ̀kọ́ ń bá a ṣe rí kọ́ yìí sì ń bẹ Nàìjíríà bó sì ń ṣètò kọ́ kò báyìí o sì tó sùnmọ́ kò báyìí tún rí báyìí o náà ní pé mi àti ìta aláǹbara wá sí ẹnu la fi ń sọ wàlẹ́ o àwa náà mọ̀ pé àbára wá ń há sùkù àgbàdo fáwọn èèyàn nígbà tó ń jẹ àgbàdo tán tó sì ń ṣe àwàlẹ́ àmọ̀ ya àmọ̀ n'i sùkù yẹn omi kùnú ẹ̀ a sukuyẹ mọsafẹ kẹ sati yẹ tesi kankan ustad tó o ti rí ba mutiwale tó tó o sì ń jẹ àgbàdo lọ nínú ilé ọmọ yàtá ń bara wa sí nìyẹn. láti jọ́tọ̀ rẹ̀ ti rọ̀kadà ni o ti kí ti sa rọ̀kadà wọ́n mọ̀ ní à ń ilé jọkọ ilé gọ̀kadà rà o tá ń para ni sọ́lọ́ ò lè rà fún lọ́nà mi. ahum yaqsimuna rahmata rabbik sẹ́yìn lẹ́ẹ̀mọ̀ bọlọ ń pín kẹrẹ̀ ẹnìkan sọrọ fún mi ní ìjẹta kọ́lọ́mọ́jì kọ́rọ̀ ń tàn ọ̀ dárò ó lóun kan ọlọ́wọ́ sọ yorùbá kan wà ń wù pé ọlọ́mọ ah, ọlọ́run ṣe ó ní ọlọ́mọ ọlọ́run ṣe ìtumọ̀ tí ń sọ ni pé ìjọ lọ́ǹtọ́ lọ́run yìí ọmọ àdarí pọ̀ pípọ́ ó sàpín gbogbo nǹkan pẹ̀lú ó wúra àwọn pé iṣẹ́ kí mò ń ṣe náà mo adẹ́ntọ́ra lẹ̀ mo á kọ́lé ọlọ́run tí ó sì jẹ́ wípé ìran àárẹ̀ mi ń bẹ tọ́lọ́ ń bá yọjú ẹ̀ sóhun òun ó tún máa jẹ gbèsè pẹ̀lú owó tó lóun rí nígbà tí ọba tó ka olóhùn sá ẹ wo sáàjì mọ̀ ọba ló oníbà tó ń sàdúrà ala kulli hal ìjírọ̀ yàdánwò ni ṣùgbọ́n sáà mú ẹ̀kọ́ inú bẹ lò tọ́jà pé àdánwò yìí ntọ́lọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ tọ́jà kọ́ gẹ́gẹ́ sáà tẹ̀lé arabi sallallahu alayhi wa sallam wọ́n fúnlẹ̀ ma ní maka ibi ẹ̀sà bìsí nù. No ó mi ìpẹ́ ńtọ́lọ́ ń bá gbé àdánwò rẹ̀ gbanú ẹbí rẹ̀ lọ ọmọlẹ́yìn ànábì náà tán ni o ò sínú ànábì níbi tọ́lọ́ fẹ́ fi kàn torí kìí ṣe mi àtẹ̀yìnlá lé ànábì ńlẹ̀ àwọn ẹbí ẹ̀ gẹ́gẹ́ nani kápá àwọn ẹbí ẹ̀ bá gbàǹjọ́ náà lọ́hùn kéèké ń tàwọn ará àta kí ló jẹ́ kí wàhálà ànábì nù fún ọ̀pọ̀ àtànábì lùtù bí wọ́n bá ṣe sí ọlọ́run lọ́tàrọ̀ lọ́yà ìyàwó wà ní à ẹbí mi mọ̀ àjọ ń gbélé sẹ́ẹ̀ mọ́ bí ṣe ṣe lórun wéré lọ́kọ́ mi ah, sẹ́kù ní ìwé náà máa sílẹ̀ nígbà tó tẹ́ ni ó tún máa ronú ọ̀rọ̀ tó sọ pé ah, ọ̀rọ̀ yìí dáa ọ̀rọ̀ tẹ́ ni yìí sọ yìí ah, ọ̀rọ̀ gidi lànà bíi tọ́mọ́tò ti rẹ pé ah, wèrè ṣé yà àrọ́kọ ẹ̀ ti ni wèrè ni ó jẹ̀ ní tèwé tán ibi wàhálà dénú ni ló fi jẹ́ pé ọkùnrin tó bá ní làákàyè kì í máa bóbìnrin rojọ́ ń gbangba pé so stars ń tọ́sẹ̀ ni pé eh, ẹlẹ́yà ti sọ tiwọn tán báyìí so ọ̀rẹ́ lọ́wọ́ kùtì so mo sì mọ̀ pé ẹ̀ lè parọ́ gẹ́gẹ́ bí àfa àwa ní sòkẹ́ni o kẹ́yìn náà wá sọ tẹnu yín ó rojọ́ lórí ẹjọ́ tó bìnrin rò láti jàre àti kó tu rẹ̀ láti rí ọkùnrin tó bá lọ́pọ̀ lóye bó bẹ̀rẹ̀ rojọ́ gbangba gbogbo dábàjọ́ rò náà ẹ̀sẹ̀ àjọ sọnù òlé torí pé ìlẹ̀jọ́ mọ ọmọ ẹ̀ńtó fi kún ọmọ ẹ̀ńtó yọ kó ń bẹ̀ tùmọ̀ kọ́ ẹ wà á so ọlọ́nà lòdì ẹ̀yin náà lè má bá parí jà náà tẹ̀lé gbọ́dọ̀ sọ pé alábàáyé parí ti tòní náà so ọwọ́ ti inú ti àgàbí ń dùn lórí ọ̀rọ̀ ni pé òṣàṣò ni ẹ parọ́ musasu ọsàlàyé ọdẹ ní parọ wàlẹ àdánwò ti dénú ọlọ́nìdàkùn jẹ́ àmàlẹ́ wa mánéjì o mọ̀jà kólé wàlẹ́ òsùtàṣù lọ àti kólé wọ̀ ọlọ́run ọba lọ mọ̀jà sì rí owó tú dákùn sànú wa o mọ̀jà dídè ní débi pé àwa lọ wá okùn àtọ̀ wá filẹ̀ nìkan lọ pé a ní mo ní ẹ fi sẹ́bẹ̀ nìkan kan sálò ẹnìkan kan kó mu wá èmi mo ní ẹ fi sí lọ́rùn wa máa wọ́ mi kí ọ̀ndàkùn sí ajẹjẹ o sí ajẹjẹ o àrísàn wa lu ọjọ́ mẹ́ta nù No sọlọ ò sí zaman náà wàlẹ́ ọlọ́run bẹ lókè lọ láti lè kó èmi àti iná lẹ́kọ̀ọ́ wípé a máa rẹ́rìn a máa sọkún náà ni ó sọ ọlọ́run lọ́jọ́ mẹ́ta wọ́n wá gbéra wọ́n tà bákìrì a wà máa gé díẹ̀ díẹ̀ kálí tètè lọ bí tá lọ torí bí lọ kò jìnnà mọ́ bí túbà méjì sí torí bí à ń lọ ni pé ikọ̀ rẹ ní ti pọ̀ jù láàrin àwa mùsùlùmí. sí àwọn ẹbí wa ní nfààní abáwa tá nkúlá lùsùn náà gan ọgbọyé sísítà tí ó rí mi àtẹ̀yìn tẹ́ ẹ bá rí bí ó ṣe sojú tí ó tó chẹ́ǹjì rìn láwà àbàtí ọlọ́gọ̀kadà pẹ̀lú jẹ́kọ̀ọ́bù tí ó lẹ́mọ̀ jẹ́kọ̀ọ́bù èmi tí ń sì sára fún ọ rè yóò ṣe bí ẹni wípé òun là àná kápẹ́ jùbìlì bímọ ni òun ah, bá wò pé àkọ́bí ọjẹ sọ́mọ̀nì tírénì rẹ̀ tó firizi yẹn tó bá ti arafa kan tọ́ra nínú gbọ́n subhanallah subhanallah ṣé ìyún ni ń dá wàhálà alẹ́ àbí àwa tí a jẹ́ wa gan ni wàhálà wa ṣáà ti fún mọ̀nà pé ọmọ tó sọ pé ọ̀rọ̀ yìí ọ̀yanjú lé wọn yìí ẹ lọ́ mọ̀ sí ìsìnkọ́rọ̀ àní àkúnú ṣàṣà ìsìnkọ́rọ̀ ọ̀rọ̀ ìsìnkọ́rọ̀ kọ̀ àní tí mo fẹ́ nìkan náà jí orí bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe yẹn fún yàn mọ̀nà báwọn àní ọlọmọ sì sìkọrọ ó ní à ah, nígbà tí pé ó wù mí ṣebí ní yẹsì kọrọ ni pé tí wọn bá ní kọrọ lọ òlì fúlàní Ọlọ́run yẹlẹ lágbájá lọ ọkànnù àwọn sálàf ó ní gbogbo tó ń baniláyé tí tó ń ọba ti bá òun ọwọ àbú ẹrìn méjì tó ń bá bá òun ọ̀rẹ́ nìyẹn yọ kan ní tí mò ni Ọlọ́run ṣe fún mi ṣebí mi mò ń fẹ́ nǹkan Ọlọ́run ṣe fún mi ìyẹn mọrú aburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mò ń fẹ́ tọ́lọ́run ò ṣe yìí ó lọ́mọdì pé kò ṣe torí pọ́ mọ aburú ti mo tún wá dunu kó tún wá rí wàá bá ṣiri sọ́ọ̀bìrì ni ẹni tó bá fa nǹkan tí n bá fi lé lọ tó wá fi sùúrù kún ẹ sọ fún pé wọ́n pa lẹ́rìn padà ó lẹ́rìn mọ́ ọmọ rẹ̀ tí padà mo tún kọ́ dúpẹ́ náà pé ah, ọlọ́mọ ń tọ́ dáa fún mi ìdùnnú àkọ́kọ́ nù ìdùnnú àkejì ni pé yóò tún wá fún mi ní ntí ń rotì nínú orí Ànábì sallallahu alayhi wa sallam olùjọ́ mẹ́ta ó gbéra àwọn sọ̀hábà àwọn ará Mẹ́kà wọ́n gbé mi'atu náà kọ̀ lẹ́ẹ̀ bí ìgbà tí yẹn ní plane ọgọ́rùn ràkúnmí gbagba rẹ̀ gbagbá wọ́n lé lẹ́bàá yìí ní ọ̀ndrẹ́dì ẹ̀ńbà wa mú muhammadu wa sì wà máa kó lọ kó ń tọ́ ń dolówó malik bó ṣe gbéra nù nínú gbàgbọ́ àwọn tí òdòdó ọlọ́njọ́ náà lọ́hùn ó sì ní dẹ́ndé ogun tí wọ́n bá lé ogun ìtumọ̀ ẹ̀ ni wípé ó súnmọ́ èṣù gbogbo táwọn yẹn náà ń ṣe ó sì bọ̀rọ̀ ọ̀rọ̀ wà lìjẹ́ ló simple jù láti mà bẹ́ẹ̀ yà wá ṣe rí ilẹ̀ yà tiẹ̀ náà rí alágídí ń bẹ nù wọn ẹ̀ ń lawọ́ ń bẹ nù wọn ṣùgbọ́n ìwà kan bẹ tọ́pa gbogbo wọn pọ̀ ìwà kí èèyàn kéèyàn sá mọ́ fún ẹ̀ lẹ́skíùsì kí ọmọ segin ni o kọ́ mọ́ fún yàn kí yàn ọmọ bá yàn rúkú séèsì àlìjánu ọmọ yàn òun náà lóní wọ́n gbọ́ ẹ ntẹ́ gbé wá ní ilẹ̀ bọ̀ tí ń fi ṣe ntẹ́ nfẹ́ ó sì ti ọmọ alẹ̀ ó sì máa pa èèyàn yín òórí ọ wọ́n wá tọmọ ìlẹ́nu mẹ́lẹ̀ ẹni gbogbo wọn wọ́ lẹ́nu padà sí ibi ẹgbẹ́ bọ́ lọ ni wọ́n balẹ̀ bá dàlẹ́ lórí rọ àwọn náà fi nǹkan sàlìjánu ni fúnra mi ni mò ń ni ń tọ̀ sí iná kò ní fún ní excuse pé kò kúkú kò sì rí mi tẹ́lẹ̀ o wọn èé adìẹnú ẹ ibi ẹ ti dá wọn iná ẹni ọ̀dà tó bá kọ́ ọ̀bọ̀ sí òní ìjó ni pé ìbá kan ṣe ń tọ́ da nìkan náà ni ẹ̀yin lè kọ́ ọ̀bọ̀ lọ́sẹ̀ pé sẹ́yìn lẹ́sà dá ń bẹ̀rẹ̀ kò sí lọ́rọ̀ náà tí èèyàn bá ti mọ gbogbo àwọn eléyìí yóò sì ni ó ń ṣe ọlọ́run wa ńlọ àtàbákiri wọ́n wẹ̀ ìbáyà àbákiri yéé hàdà kọ́là ẹnìkan tó ń lé abọ́ nígbà wọn wọ yorùbá ó di sùrọ́kọ́ anabi ni ọlọ́wọ́n bá wò ó ti sọ fún abàkì látàzẹ́n mo bẹ̀rù diakoli Allah subhanahu wa ta'ala diakoli lọ ìǹtẹ̀yẹ̀ sì fi máa ṣẹ́gun nù nǹkan kan ṣáájú ọlọ́run dẹ́mi ànàbí rí ọlọ́run dẹ́mi rẹ̀ kò sí ti ọ̀sẹ̀ lẹ̀ sí báwo ò ṣe rí nu tí wàhálà wà fi pọ̀ gbẹgbẹ sákìlẹ̀tà tó gbà báyìí pé ah wẹ́ àbúrò máa mi ti ẹbí lé wọn ọlọ́run tó pé kú tọrọ ní ìmọ̀ ìgbà lọ́nu ọdún ọmọ lọkọ̀ rẹ̀ kọ́kọ́ lọ lọ́wọ́ gbọ́ pé ah wọn náà ti fi tukọ̀ tukọ̀ tukọ̀ nílẹ̀ wọn ti padà tógo ah, bóun ó ṣe àgẹ́tì àdírẹ́sì wọn o wà lẹ́yìn lọ́wọ́ àṣẹ bí oṣù kankankan lẹ́nu káwọn sọ fún pé ah ṣé é sì wà láfíríkà mà báyìí àwọn ọ̀rẹ́ wọn kan tẹ́wọ̀n ń pàdé ẹni ah wọ́n lọ́wọ́ ṣé kí ni ọ̀wá àti fẹ́ gba kí n òkú lọ́lọ́ lọ́ọ́ báyìí ntí ń da tẹ ẹ máa fa kìí sẹ́ni kankan kìí ọ̀kẹ́ sọ́nà gbogbo ń tà ń sọ yìí sí wọ́n yọ ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ àpẹẹlẹ́ tá a fà nínú pé ń gbẹnu tí a jáde lẹ́fí wà bí mọ̀lẹ́ká tọ́ba délẹ̀ sáájọ́ ń ṣe bẹ́ẹ̀ níta àjọ nídìí láti ara wa nù ó simple tọ́ba sì jẹ́ nídìí àtàgbé lọ́yìn ntí bá ń báyìí nù jẹ́ jù ẹ̀ sọ fọlọ́hùn àgàgà lórí ọ̀rọ̀ àánà àálò wàlẹ́ ntẹ́ ẹ bá lọ sọ̀rọ̀ ìfọ́tọ́ bá jẹ́ mẹ́wàá ẹ̀ ń títí ẹ̀ ju ti ń lọ mẹ́jọ wà mẹ́ gbígbìn kan tu rẹ̀ láti rí ni ẹ̀yìn sọ̀lú mi o. sẹ́yìn pé wájú mẹ́ta sì ló súnmọ́ júmọ́ gidi ẹ mú ń tọ̀ bóde tó le pé wẹ́ẹ́ amúyá sọ gbóhùn tí ń sọ yẹn bí mo kú lónìí mo lẹ́bi tí ọba ń san gbèsè àṣọ. So, fifty naira wọn yẹ ológi o nǹkan sọ o mo rè rú twenty five naira fẹ́ràn ẹ̀rọ ẹlẹ́yà ìyẹ̀sán dì sí ṣé èyí ò ní pè ń gbèsè gbèsè ni ọ wọ́ kì fún yẹn ọjẹ́ tán ara ti yá ara ti yá ntọ́ gbèsè lórí wọn <laughs> okòókò aláfíà ọwọ́ pé wà ní báyìí nísìn ah, ẹ gbogbo ntẹ́ ń fún kò yé wa mọ́ o ilé bá sọ̀rùn ńlá kọ́kọ́ tà tí ń gbà fẹ́ bẹ̀rẹ̀ ilé sọ̀rùn ńlá ah, ok ṣe sá ṣe ẹ̀ dé bódìjà ah, ṣe bọ́ ṣe fún yín ní India ilé la ta ẹ̀ ní sófo ṣe kankan lẹ́kọ̀ọ́ ti bí wọn UK. ìkànsì ń bẹ l'Abuja ọkàn yẹn balẹ̀ sí yàn wọn bẹ ah àti gbà á fún owó lórí títà Abuja wọn fún rẹ ni ọ wà pé ẹdùn kí ló tẹ ẹgẹ ara ti yá padà tó kò sì sí nǹkan mọ́ fẹ́ sọ yẹn di ìmọ̀ owó téèyàn níláyé tí wọ́n sọ ẹ̀ tí wọ́n sọ kò sí kẹkẹtẹ dakani la ye tọlọ wòle sọdọdọ arẹ lẹ ẹnìkan bẹ k'e so wọnà wọnà yìí yàn èyí rí ẹni gángan ṣùgbọ́n ni e so wọnà wọnà ọlọ́rẹ̀ ẹ̀ ń ló ń tán awúsá lẹ́ni o onímọ̀ kó chẹ́ẹ̀kì former president wa lọ Abacha open check wọ́n ti sáyìn rẹ̀ bẹ́ẹ̀ kọ́ńtọ́ba wù ọ́ sí ni ẹ máa ń fa wọn ó ti nílò àwọn fistons ẹ máa ń fún guest ẹ máa ń fún nílùú ẹ ó kó mi fẹ́ lómi o lè kọ́ fifty million o lè kọ́ fifty million sí nígbà tó ń do. ẹlòmíì lè kọ́ one hundred kìlìkan million ohun tí wàá ń kó owó ń kọ́ ó ní gbò tó dáàmì kan wọ́n mọ yẹlé òun mọ́ òun yọkàn kankan ọ wá ń sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ tètò jẹ́ Yorùbá tèmi mọ́ rí i pé ṣùgbọ́n mẹ́lẹ́mù wọláhẹ́ mo dúpẹ́ wọláhẹ́ ní èdè o wọláhẹ́ mo yálé gbé ni wo kò tí èmi gbé wọláhẹ́ mo ṣàtàrẹ̀ ni ṣùgbọ́n mo dúpẹ́ gbogbo nǹkan ló Islam mi kò tán Islam kò tán wọláhẹ́. bó dé ń káàkiri mo ń jẹ àwọn ọ̀rẹ́ awusa sọ kí n jẹ nu jama wọn ma ẹlòmíà e wà máa nàka sẹ tí wọn bá nàka rú ẹ ẹ lọ ọmọ yìí alẹ ní kọrọ lé pé à ṣé àwọn ilé ọ pírọblẹmù tí wò sínú àjẹ àmú mọnú ayé ọkàn lè nǹkan mi tẹ ń wá pé àjẹ àmú kò sínú táwọn gbogbo ń tẹnìkan bá dojú ẹ̀kọ́ yín wàlẹ́ ẹ̀ lọ́mọ yìí fọlọ́n kọ́ pé ọlọ́yìn mi mo sọ o òun kàn ń ni o òun ṣe kí ni o wàlẹ́ yìí ń yìí ni ọlọ́wọ́ sọ yẹn dolo sí lọ́nà yọ kẹ wọ́ọ̀kì ẹ̀ fún yẹn ni mo bá sọ pé yọ ọmọ ma ten million kó tó so wọ́n ní ẹ̀sìn bọ̀rọ̀ mọ́ sòso márùn lójúmọ́ ṣùgbọ́n táyì máa fa fẹ́ ẹ̀ bóde ten million àwọn tẹ́yìn rọ́ọ̀lù lówó nàìjíríà ẹ kíní kan ṣòṣèlú orowó kankan mo fi ọlọ́run tẹ́mi bẹ̀rẹ̀ búra fún yín àán rí ara wọ́n mọ̀ pé olòṣì làwọn wọ́n mọ̀ ẹ́ sọ kí àwọn ènìyàn sì ń pa òun lówó tọrọ ọmọ orú ọmọ tó bí ìjọ ọmọ bá rí tẹ́mi lọ́dọ̀ àjí lọ sí klọ́ọ̀bù wọn yóò sunkún débẹ̀ ní wípé ah so wà gba star lẹ́nì ọmọ orú ọmọ tó bí sẹ́yìn mọ́ mi ẹsẹ̀ ń bá a nà kórìíra ẹ̀ lọ́wọ́ tóró náà mọ̀ pé àtẹ́rí táìmù ló le tán tọ́rọ́ àti sekini wọn ti kọ́ bọ́ sọ lọ ọ̀dọ̀ ànábì ilé yẹn lè máa sá lọ téèyàn ó fi rọ́dọ̀ ọlọ́run dé wọn ò ti fẹ́ rọ́dọ̀ ọlọ́run láì dáná bí ma sọ̀rọ̀ àsálàm èèyàn ó sì ṣe débẹ̀ ni gòzè ẹsẹ òun ni gbogbo ọtí náà wà sọ̀la wùsùlù ni àràyíva wọn tí tí sufi bá sọ pé òun wà sọ̀la fún yín yín tí ń sọ pé tòun ti bàjẹ́ àràyíva ànábì kọ̀ọ̀kan ọmọ alálìràn ni ọ o ìtìjú yọ ọlọ́run fún mi mo ti dọ́ ọlọ́run mọ̀ mi ò ní ìdíyẹ mọ́ torí èmi àti ló sì fi sọ bẹ́ẹ̀ torijọ́ tó bá ń sọ̀rọ̀ tẹ́ bá gbà bọ́tà àdìsí kan takoyọ àdìsí wa la ń sọ ọkùnrin mi tí mo ti ń bọ́ lọ sọ̀rọ̀ dàdẹ́ tì mo ti dáná bí ẹ̀yin ntọ́fẹ́ gbogbo ntí wọ́n fẹ́ gbà bí wà sọ́lá pé sáfà ṣe ẹ̀sì ìtumọ̀ ni pé ṣé ẹ ti gbókun nù wèrè ní ní mùsùlùmí tọ́pọ̀lọ́ ẹ̀ bá sì wà ń torí ẹ̀ pé ìtumọ̀ wà sọ́lá nìyẹn báyìí mo ti wá wà sọ́lá àwọn àáfàá rẹ ní ẹjẹ amọ̀pọ̀kọ̀ tí ń jẹ ilé ìbá tí ni kí wọn máa ní máa kọ̀kọ̀ pé àwa ni tó o bá fẹ́ pe àwọn èèyàn sí ò ní sọ pé onímọ̀ kọ̀kọ̀ o ẹ wá kọ́ ilé ni o àwọn àáfàá jẹ́ ọyẹ pé tí bá ń sọ báwọn kò lè ìmọ̀ kọ̀kọ̀ olóònímọ̀ kọ̀kọ̀ ṣebí ìmúbà wọ́n ti mọ̀ ìmọ̀ gbangba ni ọ̀jẹ̀ ìyẹn tó yẹ kó fi polówó ni pé gbogbo yẹ wá kọ́ mọ̀ gbangba o táwọn bá sì ti gbélé yìí lẹ́nu rẹ pé ìmọ̀ gbangba ọba ti jẹ́ gbangba náà ó ti yá wa náà báwọn kò ní ìdí kọ̀sákọ̀rọ̀ fún wa mọ̀ tí ọba ti lè gbẹnu wọ́n tó olóòní mọ̀ kọ̀kọ̀ kó o pè mọ̀ kọ̀kọ̀ mọ̀kọ̀ bálàkà ìmú mọ́ ìmọ̀ gbangba lọ gbọ́dọ̀ pé tó bá sì pè mọ̀ ibe bàbá Abubakar ibẹ̀ ńlá tí ń mọ kókó pé àṣírí yín ti tú gbogbo ẹni tẹ́ ẹ fẹ́ máa parọ́ máa nẹ́bi lọ́nà wo ọlọ́run ìran nẹ́bi kan kọ́ wá jápẹ́ nìkan bẹ nínú àfọ́rọ́dù àwọn tí gbàgbọ́ tí wà ní lọ. bá wa gbọ́ ní ìsìnkú ẹnìkan lọ ń sáré lórílẹ̀ lónìí ẹnìkan bọ́ lọ ń ṣe mítìn. nígbà wọ́n ìfáìtì ànábì kan sẹ́ẹ̀mejì ẹni mo wà ní adó odò lọ́dún kan bóyá bíi twenty three years ago bàbá òun tí wọn bá tí ì kú kọlọ́njọ jáde kọ́ bá ń jogún dáyà fún wọn ìṣesí ànábì nìyẹn ẹ má ṣe pé ń o nǹkan ṣe àwọn yẹn má ṣe pé fún wa o sábà kọ́lọ́ ojogun ìdáyà fún wọn lè lọ rẹ ní programu ní oorun báyìí ni àjọkọ̀ ọ̀tọ̀lẹ́ntọ́ lọ wọ́n sá ni wọ́n bẹ̀rẹ̀ ṣéwù náà ni wọ́n ó sì dé bá sì bẹ̀rẹ̀ programu musa jókòó tèmi báyìí sáwọn wọn mọ̀ pẹ́ kaba gbójú wo sánmà ó tó fifteen minutes wọn ò kájú ńlẹ̀ onkaluku ó sì nǹkan ó ti kó ó ti de gbogbo ó ti di ọpọlọ wọn ẹnì kan ó sì nǹkan mọ́ táìmù torí pé wọ́n kà sí wípé bí ìgbà tí èèyàn dí stop èèyàn lọ ìkan tí wàá wà tó jẹ́ mùrídìí àgbà yóò máa sọ ọ báyìí torí ẹ bá ṣe di programme tí yóò máa pè é sẹ́rí ilẹ̀ tó padà tó mékalẹ̀ báyìí ẹ̀ka bọ̀ wá ẹ̀ka bọ̀ báyìí ẹnu tó pàdé ní ẹ̀ka bọ̀ ń fẹ́ tó méje ẹ̀ka bọ̀ ẹ káàbọ̀ òun náà ní tuntun ọ bàbá kan ó ń gé e sọ̀rọ̀ ẹ káàbọ̀ bàbá náà bọ́lọ̀ tẹ́mi tì ní ẹ̀ka bẹ́ẹ̀ sí máa ń lọ́nu ọlọ́run pé kọ́sẹ̀lẹ̀ sí ní táwa ń rí ọlọ́run pé ká ẹ̀rí díẹ̀ mbẹ́ lónìí nù táwa ń rí nù lẹ́nu ẹ káàbọ̀ bàbá ẹ káàbọ̀ ṣé Jibril wálé ni ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ torí inú òjò la wà báyìí o sẹ́mi káyọ̀ sí ra yé dùn pẹ̀lú lónìí bàbá ẹ sá sọ báyìí wọ́n ń dàjẹ́ sí wa àwọn kan tí táwọn àtọ́lọ́ sọlọ ọsàn ní ìbínú sára dòdò lọdún ọdún yìí o bó ni àwọn fàyàwọ ìsìn òní máa pa ọmọdé máa ń kọkọ kọjá o bàbá ń dàjẹ sí gbogbo àwọn kẹ ẹ lọ wòjọ tọlọ ń bá pé kí bá òkì ikú tí wọn kálukú yín rí fín ó jìnnà ni tí kú bá jìnnà lòdùn rí fín pé bẹ́ẹ̀ bá pàmì ẹlẹjì mi sars ah ìwà láì kú jìnnà ni ẹ jẹ kọlọ ọfàrin láàrin ìṣẹ́jú márùn láàrin ìṣẹ́jú márùn ebi mọ́sálásí náà láti ṣe wáàsí kámẹ́lógún pé ńlọ dáa jù gbéyàn sí lògùn náà kò sí tó burú mbẹ lọ́mọ yàrá gbẹ́wúrú mi ló ń gbẹ́rù mi àdéhùn náà yàrá kọlù mi sadigun stars wàlá ibà yìí ti wá mu ni àà ibà bó ẹ bá gbà pípọ̀ náà bá pé yóò kó rẹ̀ ni yóò kó ṣe é sábà lórí àdéhùn wa ó ní à <laughs> iṣẹ́ mo sì mánéjì ẹ lọ tóbi jọ kẹtẹ ah oníṣàgínì ti fẹ́ yíwọ́ mu ni àà tọ́bajẹ́ pósí kùsì tẹ́ẹ̀sì láyé nǹkan kò lè ṣe ah láti ẹ̀yìn gbàngbọ̀n kọ́ lùmọ̀ ọ wá tó bí ọ̀sẹ̀ mẹ́ta la bá pàdé géètì ó ní sàṣìwájú ah, <laughs> ara ti yá ah, sórí àdéhùn ní aa ah, tipẹ́ tipẹ́ mo ti kó lórí o ẹ padà lọ olùsọ àwọn oníwàlẹ́ àmọ́ kì àgbo ẹ ṣe kí ni kí ló àwọn oníjọ náà pé gbọ́n ọmọ bí ẹ lé skul bí kan ní ó ní ní ọba kan ọmọ òun dé lọ́sàn-án gan ni wá bó ba ti wo ojú ọjọ́ ìpẹ́pẹ́ wọn àjogún ṣẹ̀rífà máa ọmọ kùlára kí ni ìtọ́pọ̀ ó bẹ́ẹ̀ lò tún wọ́n ọmọ nǹkan ọmọ mi sì kéré mu dáa gbogbo dé wá ń sọ yìí tá náà ni òṣèlú ọmọ kékèké yìí bí àwọn oyin tó lọ ń bá ba yín gba lẹ́mìí mú sí adé bí mọ́rì màrí oní ìsọ́sẹ́ sọ́gbà ló ń gbé jẹ́yìn wí mọ́ ìyìn dá nǹkan kan rò mọ́ ojú kan náà mò ń rò lọ mo rẹ ẹ bá ń gbà kó. ṣé bára láti ya ọ̀la láti ya ságbó lọ́wọ́ mú kó mi oní ìsọ́sẹ́ ọlọ́run anabi ni allahumma kfini bima shit gbólóhùn yẹn dáa pọ̀ ẹ má ṣépè fẹ́ ntọ́ bá ṣe nǹkan burúkú fún yín ọlọ́run bá ń tó bó ṣe wù ọ́ méje ń fẹ́ nu mi ṣépè wọ́n lọ́ máa ń tọ́ yẹ bí n bá ń bá tọrọ nínú oorun nísìn bọ́yá nìkan tẹ́ pé fílà tí máa ń dé ní ojúmọ̀ kò rí ẹ̀ tóbi àkórí fífún fi ti orí hùn súnmọ́ sáà ọlọ́run bá sábà ń ṣe bó ṣe wù bá ń ṣe bó bá ṣe tọ́ lóòótọ́ pé tọ́rọ èèyàn bá ti yé yín tí wọ́n bá jáde láyé ẹ sáà sọ pé ọlọ́run bá ń fi ibi ọ yẹ ṣé báwọn ọlọ́run sábà ń bí ọ yẹ jẹ́ yín lọ nìkan náà ọmọ rẹ̀ bá yarí pé ẹ sàrà fún dádì àwọn ọmọ àà ah, ah. àdúrà wo la ṣe fún dádì yìí àníkọ́ náà wọ́n bá ní fi hàn sí ibi tí ṣé wọ́n mọ bí ọyàn tọ́ náà kò mú jà lọ. alọ́mọ sùrọ́kọ fasahot kọ̀wá imú fọ̀rọ̀sìhì ọwọ́ ẹsẹ̀ ọwọ́ ẹ̀sìn iwájú nílẹ̀ òkó nílẹ̀ nílẹ̀ nílẹ̀ pápá ọlọ́run sì ń pàṣẹ fúnlẹ̀ yìí pé lanu gbé ọwọ́ àtẹsẹ̀ ẹ̀sìn rẹ̀ mi lẹ́sìn bá rí nítorí kan ké ànàbí wa wẹ̀yìn ó ní wakọ̀dí alimtu anahada min amalik ya muhammad ànàbí ìwọ ọlọ́jẹ́ ní wújẹ́wújẹ́ fọlọ́n dákò sànú tún òun lẹ̀ ànàbí wa bú ẹ̀rìn sọ̀rọ̀ kàrọ̀ ọ̀sà bẹ̀ lọ́n wàláyé tó lé ọmọ gbogbo ẹ̀mbásí ń lé ọ bọ̀ ń sọ ọmọ pé ẹjọ́ sọ́ra yín ń fẹ́ sọ̀rọ̀ tọ́pọ̀ lórí rọ̀ sọ̀rọ̀ kọ́tọ́ wípé inshallah rahman nínú ọ̀tá ǹdọ́rùn kan pé ká pàdé làlíjẹ náà ni sahabiyun jalil ó padà gba Ìsìlámù kọ́dà abdullahi ibn uraykit ó padà gba Ìsìlámù tó mú àwọn nàbírin tó jẹ́ káfíìrù ǹjọ́ náà kẹfìrí tá a ló ṣe àdéhùn wípé òun wà mú àwọn tó rán mẹ́rin ni wọ́n lọ bá wọn so amiru bunu fuhairọ tó ń jẹ́ mawla abubakar onáà tẹ̀lé wọn ala kulli anabi sasa do a ẹsẹ ẹsẹ yọ padà ó bá padà maka ó gbọ́n ará maka ni sọ pé ẹ wo ẹ bá jẹ́ kórìí ó pé anabi ò lè lé o anabi tẹ́ ń wo kò sí mélòó mélòó ntọ́lọ́ ń ti fi àwọn tí ń bínú yín ṣe ń kọ̀rọ̀ tó ń wá ń padà lọ ń sọ fáwọn èèyàn rẹ̀ parangbangba pé sórí àwọn àfàlùsùn náà wọn náà lóògùn èèyàn kan bàjẹ́ òògùn wọn ni o wà lóò sì pọ̀ báwọn nígbà tẹ́ ẹ dúró déédéé ni o innama dhalikum ash-shaytan yukhawwifu awliya'a èso ìrẹ́ nìkan kan dẹ́rù bá àfi àwọn tí wọ́n jọ̀rẹ̀ rẹ̀ kí ló fi mọ́ kúrò lẹ́nu ìsìn nígbà tí ní fìtílà tí mò ń bo epo sí ṣùgbọ́n ti sọ fún pé wákàtí méjì méjì epo gbọ́dọ̀ máa débẹ̀ ẹ̀yin lẹ́sìn máa bù sí bóòlù ẹ̀rù ṣe ní gbangbangba tó bá ti wáago ta náà lọ́dún dẹ́rùbà ní ìsìn àwọn ilé àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ni wọ́n rí dẹ́rùbà ẹ̀yin ẹni tí àwọn àgbàlagbà ní ẹni tí ọba ti jẹ gbì kò ní kú gbì ọrọ dada lọrọ ohun tá a bá ti tún tukutu ni wọ́n lẹ́ ń bá wá wàkúwà yóò aṣèrìkúrì ń bẹ́ ń tòótọ́ fún wọ́n tọ́jú ẹ̀ lẹ́pamọ́ fẹ́ ń bá wá wàkúwà ni sọ̀rọ̀ ti sọ̀rọ̀ kàn ìmọ̀nù àníbi tó kọjá ní kọ́ríà umu mahabad wọ́n gbọ́n àlálejò ń bẹ̀ yẹn ni àwọn ará kọ̀ọ̀sì dáná bímọ. ànábì padà mú ẹran tí ètí ha ilu tí wọn bá pẹrẹ ní ha ilu lẹran tí ètí ìbímọ rí ha ilu ni a máa ń pè náà látún pè ní gàgà ha ha ilu ńlá nábì sàdúrásì tó fọwọ́ ra ọyàn torí pé umu mahabad ńlá nábì ro ẹ̀hìn ntí ń jẹ́ o tọ́lọ́mùbá fẹ́ ṣe kàrọ́ọ̀mọ̀ fún yàn kèsè yàn ni ó sọ láti inú ọkàn wá pé ẹ mo wò pé kí sasọ bá ní kéde tẹ́lẹ̀ ni but nígbà tí wọn ò ti mọ bí mo ṣe sọ lójú kí n gba máìkì gbogbo ara mọ́ṣáláṣí o kí ìmáàmù náà foríjì mi kì í ṣe ti ìyàjú o inshallah rahman gbogbo wa láàmú kókó tì láti àtẹlẹ láti àtàǹpàkò mi tí a bá kírun tán inshallah fún gbogbo àwa tá a bá kánjú ẹ bá fẹ́ mu gbígbóná so wọn ò mú ní ọwọ́ òsì torí òun náà ni tiẹ̀ máa ń le díẹ̀ ẹ bá fẹ́ mu tútù so wọn ò mú ti ọwọ́ tòun bí. wọ́nrawọ́nra nìyẹn o kìíní fárúkù ti ń bẹ láàrin ẹni ibi àti ẹni tọ́lọ́ ń fẹ́ pẹ́lẹ́ ni wípé ẹni tọ́lọ́ bá fẹ́ pẹ́lẹ́ ni ó sùn débẹ̀ ọlọ́wọ́ wàhálà ẹnìkan kẹ̀dé náà ni wọ́n ní ìjọba ni wọ́n ti géètì bẹ̀rù kí aláàdé wọ́n la náà nù wà lẹ́ àṣìlẹ̀ wà tí odi ti ń bọ̀ tẹ́bi ò ní pa wá torí wípé lò áwà máa pé má tiẹ̀ náà làwọn àṣẹ ń bì ni ẹ máa bá ń kó apá àdìjẹ náà wà fún wa. sùgbọ́n ká wájú ọ̀ka bíi ìjọba kan ò ní àmọ́ bòóde ùsàsù máa bá ọtúbà ń sùn ẹni kí ùsàsù máa bá ọtúbà ń sùn ṣé bí ni ebi ọ̀run ló kápẹ́ ibi kí ni ò lè ṣe fún wa. oúnjẹ tó bá ti jẹ́ pé wáàsí náà làṣà ń gbọ́ lọ àjẹjẹ àjẹ náà kàtó kú mọ́ṣáláṣí ẹ̀ jẹ́ nǹkan kan ṣùgbọ́n tó ẹ̀pá dẹ̀wò lòdè umu muhammadu sọ fún mi pé ṣé mo sì tálejò yín gbà ẹ bá aráàlú wọn wọ́n pariwo fún àwọn tó wípé wọn ń sọ wọn ni sẹ́yìn pé àdéhùn ni fi ń kọjá lọ ọlọ́run kò sí ń ta jẹ́ ibi ń pa wá ọdún obìnrin sọ sí ibẹ̀ la pé òfin lè sì kí ọ̀wà tójú òfin ní í sí lára wa ihun tó sì lò ní kò sí lè fún aní o si sì rẹ jáde yàtọ̀ sí àwa wà ní gbẹdẹmukẹ tó tó ń bọ́ lọ ńlá gidi ó sì bọ́ lẹ́yìn pé ah, ṣáṣẹ ah, ẹ̀fẹ̀rẹ́ <laughs> lẹ̀ kí n ti lọ yídì ní wàláyé ń ọ̀bẹ lórí tébù bẹ́ẹ̀rẹ̀ tí a bá fún ọ. sùmọ́kápẹ́ nìkan lọ sọ̀rọ̀ òdì sí yàn tọrọ ilé tọjẹ́ ìbànújẹ́ téèyàn sì wà jáde níwájú ọlọ́run wàlẹ́ kò sí tí o lè fi pọ́n yàn lé o lè jẹ́ yídì náà lè ní o ti rí ẹni bùn yàn lówó bí ọ̀rẹ́ bọ̀rá kan lè bí kankan ó sì lè bó fifty thousand yídì náà ni tí ó wàá ṣe déédéé ẹran tó nà ń pa ẹran nígbà tó ti yí dìde ọlọ́run ké ìtọ́nà ọ̀fẹ́ fi kàrọ́ọ̀mà kèé ṣe tí mùsùlùmí máa ṣe báyìí sọlọ́run lórí ẹ̀ ọlọ́run ni ó kàn fi ẹ̀ gbókò náà ní àfikún ọ̀lẹ́ ó ṣe á di aláǹlà lé ní lọ. ẹ dí àwo ẹ sọ fún mami lè ó dí àwo insha Allah ẹ ló gbọ́ ọlọ́run nítorí kálukú bá fẹ́ jẹ náà nìkan ẹ máa sọ wàláyé ètè ìsúnlẹ̀ mẹ́mẹ́ ètè kí o ètè ṣèitọ́n ní bẹ́ẹ̀ ìyàtọ̀ tí mìíràn méjèèjì nù ńlọ́fà bánàbí ṣe mú ẹran yìí tánàbí wá ṣàdúrà sí ojú ẹsẹ̀ ní abá sì ń fún wàrà ọmọ ẹran ọmọ ẹran ha ìlú wọn fọnrẹ wọn jẹ wọn mú abáde náà kọrin tọpọ ọ̀rọ̀ pọ̀ mi lẹ́yìn wọn sá lọ ńlọ ńlọ ńlọ títítítítítí wọn bá wọ kùbà ńgbẹ́ndé kùbà àwọn ẹbí ìyá nàbí mẹ́mbẹ́ tí a sọ̀kalẹ̀ mbẹ́ nígbà sọ̀kalẹ̀ ó ń ṣe ọlọ́run sọ̀sọ̀dọ̀ àwọn bani amuru ibnu najjar ó ń ṣe ọlọ́run sọ̀kalẹ̀. nígbà sọ̀kalẹ̀ ó wà nbẹ títí títí títí títí títí olùmọ̀ndé tuesday wednesday thursday bó ṣe di friday ó sunkún lọ́dọ̀ wọn ọbọ̀ sọ̀dọ̀ wọn bani salim nítorí wípé ẹbí kankan náà ni wọ́n ànábì máa ń ṣe tàlífù kùnú kéèyàn ọmọ bá ọ̀tún jẹ́ kọ́mọ bùsì jẹ́ sọ̀tún sósì má bàbí kan jẹ́ wàlẹ́ ànábì ni sàràsàràm tí èsì yìí ṣe tàbùsì ó fi dùn náà nù ibẹ̀ ni wọ́n ti wá kọ́ mọ́sálásí àkọ́kọ́ tí ànábì náà kọ́kọ́ tó bá ń fọ́ ọkọ̀ onímọ́sálásí Kùbá. ó ń sí ọlọ́run sì tún pé èèmọ̀ ọlọ́run fún mọ́sálásí ń dòní wípé máa ń ta wá dọ́ àmì bẹ́ẹ̀tì ẹ̀yìn nìkan nínú mùsùlùmí tọ́ba lè láti ilé rẹ̀ wà á ta àmọ́sídà kúbà tọ́lọ sí mọ́sálásí kúbà tó wà lọ méjì ń bẹ̀ ọlọ́run ní sọ fún yín pé òun ti gbà fẹ́mi ànábì fẹ́ni ẹ̀ ń bá lè ṣe bẹ́ẹ̀ nu ọlọ́run ní kan lànà esi saba ìsábà ńgbà tó kọ́ gba àpẹ mẹdínà lànà bí ọjọ́ si sí iná gbogbo saturday sátọ̀dé lànà bí mo lọ sí mọ́sáàsì ìkúba jamaa ta tánà bí ráyè nu sọ̀rọ̀ wa tó rọ́bì wasalamu alayhi ọ̀pọ̀lọpọ̀ àwọn madina lọ mẹdínà yọ wa o bó o ìbá àbòlẹ̀ fúláìtì wọn wọn ní sátidé lànà bí mo o ma lọ sí kúba ṣùgbọ́n mo tún fi kọ́sí ànábì níṣẹ́sí rẹ̀ kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n kìí ṣe súnà àforí àfọrùn pé gbogbo ẹ̀ ń bá ti lọ kùbá tí ọ̀bà jẹ́ sátọ̀dé àwọn màlẹ́kà àwọn ọ̀nà kú mbẹ̀ kò sí àrí ẹ tàbí tó bá bá wọn ò ní ìgbà lọ́wọ́ rẹ̀ àkó wọn. báyìí mi ṣe ń fẹ́ wọ Madina dákúrò sọ̀rọ̀ àṣàlẹ̀ Madina ta duha àwọn ará Madina ìmọ̀ọ́rẹ́tì ànábì wọn ní agbára nítorí wípé wọ́n gba ànábì tán pátápátá a ah, èmọ̀lá wọn ànsọ́rù ah, àwọn àlà ànsọ́rù wàláyé mọ́lọ́wọ́ba ni wọn wọ́n fi ẹ̀kọ́ kan lélẹ̀ gbogbo wa là ń lé ẹ̀kọ́ ń tá àbámọ́dóni pé àáfàá kan tó wáyé yọ́ọ́ máa èèyàn lò wọ́n sì lè pè é wọ ìmọ̀ fún ó ń tọ̀hún gbogbo àwọn ànsọ́rí ní ọmọ àgbàládá lórí gbogbo wa bóò la ṣe bá fa lo bóò la ṣe bá wọn ẹni ọlọ́wọ́ bá lo bóò la ṣe máa bá gbàdúgbò gbogbo ẹ̀kọ́ yìí wọ́n kọ́ lára nẹ́bí wọ́n sì yege àwọn ansọ́r wọ́n bóde ńlẹ̀ rijaluhum bada subu tí a bá ti ń kí subu ìtàn báyìí wọ́n bóde wọ́n wà lọ́ọ̀rù náà ibi táwọn ibi ọba wọ mọ́tìmínà nìyí wọ́n mọ̀ wọ́n wà á retí ẹ̀ títí títí fá ńgbọ̀ báyà tó rùn bá ta tó rùn pawọ́n pawọ́n pawọ́n pé àná bí òde mọ́ lónìí ẹjẹ́ àlọ́ ilé padà ọ̀pọ̀lọpọ̀ olóko òrókò lọ́mọ́ ìyí tí sàǹbẹ̀rẹ̀ mi kálukú ni pé ìǹfẹ̀ kọ́ wà nù tàn kí n wá gbélé máa gbọ́ pé ìjọ́tà bíi sì wá mọ̀ ń jẹ lọ́nu rẹ̀ lọ́ àjọ gbàlejò ẹ̀ báyìí wọ Mẹ̀dínà ni ìyí tí bẹ̀rẹ̀ mi kálukú nù wọ́n ti wà lórí ìsìsì ọwọ́ àdìjọ náà kọ́ra àwọn tó ti padà lé nígbà tó rùn mú wákà zọ̀hírọ̀ fàyidà àkọ́jọ sàṣàlám tálà rasul àríbíbá yọlọ́ kan ẹ̀ǹtí ó tún kọ́kọ́ rí ànábì yahudi ni rọ́jùnú ni yahudi ó ń bẹ níbi ọgbó oko rẹ̀ tó ń ṣe kankan lọ ó bá ní yá lọ́la ansar hada jaddukum tọ́lá jaddukum jaddu lọ́dọ̀ wọn nínú èdè wọn jọ náà kìí ṣe bàbá bàbá tẹ́ bá ní hada jadduki into ti ń lé lé lé lé tipẹ́tipẹ́ tọ́ọ̀bà òun ló dé bimana hadhu hadha hadhuk jaddukum jaddukum hadhukum èrè yìí tẹ̀lé ẹ fẹ́ jẹ into kálukú yìí ti fi sẹ́mi pé òun ọ̀fẹ́ gbariwáyà rẹ̀ látẹnu ẹlòmíì kí làwọn èèyàn gbọ́ báyìí sí bí wọ́n ṣe ń fowó dènù. khadamuhum wasibuyanuhum nisauhum àwọn obìnrin àwọn ọmọ wẹrẹ àwọn ẹrú ìjọ tẹrú firi jù láyé ọjọ́ tá nàbí wọ Mẹdínà ni ẹlẹ́rúgbọ̀n gẹ́ẹ̀tì ara ẹ̀ mọ́ bèrè tí ó wà fi aṣọ wípé òórìn náà wò pé kẹ́nìkan ó bò mójútó lé ó ń kọ́ lukú bóde pẹ̀lú ìdùnnú kí ni ọmọ wẹrẹ ń wí kí ni àwọn ẹrú ń wí wọn ni ah, Allahu akbar irtajjatul Madina bit takbir gbogbo Medina wa gba allah akbar allah akbar jaa muhammadun allah akbar jaa rasulullah allah akbar jaa muhammadun nti o gbogbo wọn wíjọ nànú jaa rasulullah anabi n wò so èèmà mi ìbátúndé wọn ọ̀dà nàbí ma nítorí wípé abubakar ó wà ní irú èjì anabi níjọ náà lọ́n anabi ah, dáa ẹni tí gbogbo ayé ń wá káàkiri. ewu wo bọ̀dá wa tí ń yàn kánṣe lọ ewu bí wọ́n ṣe padà wọ ọ̀sẹ̀ kejì tí wọ́n lọ kánṣu ewu bí wọ́n ṣe wọ àdúgbò na kánṣe lọ àbísà abakiri ṣùgbọ́n táìmù yẹn abakiri di ànábì oorun òsirọ́ nàbí ànábì wa pẹ̀sẹ̀ àjọkò kí làwọn obìnrin wí ànábì yìí ayuhum hu ayuhum hu ayuhum hu ah, tá a gan nù méjèèjì ah, kẹrẹkẹrẹ oorun kan sunkun òjì sunkun òbí tá nàbí wa oorun wa sọ̀rọ̀ bí ànàbí wa abakar kan sáré dìde ni fàdọ́nlára rasul bíi dá èyí lọ́ba sáré má sọ rẹ̀ ọba fi ń oorun níbi ara nàbí sallallahu alayhi wa sallam bí àwọn kẹrẹkẹrẹ ọ̀dọ́ muhammadu ànàbí rẹ̀ ànàbí rẹ̀ inú wa dùn kúrẹ́ ah àsànàbí gangan rẹ̀ kó kò sí garagara kò sí pé àwa náà sallallahu alayhi wa sallam anasu كنت من الصبيان الذين خرجوا لاستقبال رسول الله صلى الله عليه وسلم mo ń bẹnu ọmọ wẹrẹ tí wọn wá pàdé ànábì ìjọ náà lọ́hùn láti jọ tèmi ti dáyé o òun ò rí ọjọ́ kan tó mọ́ tílẹ̀ ẹjọ́ náà mọ́ ní Mẹ́dínà tí wọn wá ní ilẹ̀ tó mọ́ lónìí a ìmọ́lẹ̀ wọ ayé tó tó ọjọ́ tí ànábì wọ Mẹ́dínà yìí tí mo sì fi tún sẹ̀mí tí mo tún sẹ̀mí yìí tí ì rí ọjọ́ tí ó sókun tó tu ọjọ́ tá nàbí kúkú la yìí sallallahu alayhi wa sallam alẹ́sùn wa ń sọ̀rọ̀ yìí ó ń kálukú wọn jáde inú ilé rẹ̀ ọmọ kékeré kò sọmọ tó ṣe bàbàjọ́ náà ìdùnnú yìí ti pọ̀ jù kò sí ọ kò sọkọ tó ṣe tíyàwó rẹ̀ sẹ́ kò síyàwó tó ṣe ọkọ ó jáde inú ilé ha da muhammadun ja muhammadun àwọn bani ẹ ẹ layinala bani sa'ida bani salim bani kini kankan n kaliku ni dile dile pe anabi máa bọ̀ wá sọ̀kalẹ̀ sí dile wa a gbọ́ lálejò ọ̀dọ̀ wa ni kó máa bọ̀ indana idda wa mana'a wa idda kò sí nǹkankan tó bá jẹ́ pé a pa gbogbo sẹ́ẹ̀tì àwọn náà lọ dẹ̀rẹ̀ láàárọ̀ ọdún rẹ lóru ọjà ni ó mu ni inú gbàdúrà gbọ́dọ̀ wà kí ni kankan anabi sáà ń sè barakallahu fikum wàlláhi wàlláhi uhibbukum náà tí wọ́n sọ bá nù o wàlláhi mo nífẹ̀ẹ́ yín ọlọ́run sì jẹ́rìí pé mo nífẹ̀ẹ́ yín ah, tí wọ́n sọ sáà tiẹ̀ nífẹ̀ẹ́ wa wọ́n sáà ní sọ̀rọ̀ kan mọ́ mọ́ pé ah, bọ́yá bí tí ó dì sí wọ́n ń kọ̀ǹtù rẹ̀ ni anábì wa ń sọ pé ẹ fẹ́ sìn ilẹ̀ fa innaha fa innaha ma'mura àwọn afa ni gbogbo afa tí bá ti ń sọ̀rọ̀ débẹ̀ wọn níbi ẹ̀sìn ọlọ́run tí ó bá ní àárín yẹn kó fi pín ó ń kálukú tí ó sànàbí lẹ́nu kó fi pín án padà ẹ ràkúnmí ànàbí ànàbí ni ẹ fi í torí pé ẹni tí ń kọ̀ǹtró láti sánmà ni tí ń bá wá ń kọ̀ǹtró ẹ̀ sí ànábì láti sánmà ànábì wá ń kọ́ gbogbo ń tó mọ̀ sọ̀kalẹ̀ mi àti yín ọ̀mọ̀ ṣe yìí irun gbọ̀n lọ́mọ̀ sọ̀kalẹ̀ yìí ọ̀tọ̀ mẹ́ni tá à ń wí ṣòkòtò lọ́mọ̀ sọ yìí ọ̀tọ̀ mẹ́ni tá à ń wí kò sí àáfàá kan láyé lónìí ẹ obìnrin kò síjú rẹ o obìnrin kò mọ̀ ojú rẹ o kọ́mọ̀sí kò tó sì máa ń tó lè sọ wípé tí omi bá wọrọ aṣọ mi ọlọ́ àtàníbì ni kò wọ̀ bóde wàláì kò sí àfọ̀hún ṣé bá sọ kan bẹ tí wọ́n gbèlérí aṣọ yìí òun náà ni àbá à ṣé yọ wàá bò ojú àbí òní bójú ìtìfáàkù ọ̀nbẹ lórí aṣọ òun náà ni kí wọ́n gbàṣọ yìí lórí ẹni aṣọ tí bá wọ̀ jẹ̀mọ́ à sí wọn ṣe bẹ́ẹ̀ sí ẹ gbọ́ èèyàn mélòó kan lọ́gbọ́ ayé gánú àti ẹ̀ ń pera wọn pé àáfàá lòun kíníkà lòun kókó àṣà sọ gbogbo òbí tí bá sì ń ṣe bẹ́ẹ̀ wọn ó tó wọn sáàrin àwọn tí ń rìn òpàdé ọlọ́ni. àyàfi wàlẹ̀ wàlọ́dọ̀ ọlọ́run òun lọ́mọ bí ó fa àyàfi ń sí. ọ̀kan nínú ọmọ ìyá kọ́ lọ́mọdé ọ̀rọ̀ rẹ̀ dárú màmá rẹ̀ yéé tì sì dálù sínú àti nkéwòsàn kankan bó sì lọ́ra àjáàbò nu ó sì bá mọ̀ sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ní à ẹ pàdé mi bá mi lẹ́nu bàbá rẹ ti kú nísìnyí kì í sọ gbọ́dọ̀ sí ta alẹ́ mi ọ̀ ha yín fọlọ́hún lọ́ba sì fún yíyà níjàábù bọ́yá ló pósù mélòó rẹ̀ tíyà fi balẹ̀ kìámà kí mọ̀ alẹ́ ẹ̀há yìí náà lẹ́gbẹ̀ẹ́ pàdé ọlọ́hún ìgbẹ́ ẹgbọ́ kí alágbà yà kìnìyàn ti kìnìkan ìgbẹ́ ẹgbọ́ yìí sí náà rí ọlọ́hún ọgbà gbogbo mẹdínà wa rọ kì kì wọn wá ń sọ pé ẹ fẹsìn ẹ fi ràkúnmí ànábì ilẹ o torí sánmà ni ẹ ti ń kọńtró rẹ o ẹni ràkúnmí wa ń gọ gbogbo tó bá ti sọ̀rọ̀ kalẹ̀ tíyẹn bá ti ṣe ìdàkejì rẹ̀ ibẹ̀ náà lèyìn ó ti máa sọkún ibẹ̀ ibẹ̀ lèyìn ó ti máa sọkún jama ẹ má ẹ má sọ ní tẹ́mi ọba sọ o ẹ má sì sọ ní tí ń sọ ẹ ń bọ́ o tó sọ pé èmi ń bú olóṣèlú mi ò bú olóṣèlú o kí mo fẹ́ bú olóṣèlú sí bóyá ń da tó lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ ìntà ń bu ni wípé ìntà ẹ̀ láǹbu gan ààbò òun gan ló bu rẹ̀ ẹ sáàmù tó máa kérésì nù ẹ̀ bò bó bá jẹ́ pé kéwìlà wà ká gbogbo dẹ̀mú dẹ̀mú tẹ̀ ń wí bọ́yì ńgbà tẹ̀yìn náà parí ẹ̀ fúnra yín ẹni dẹ̀mú tí gbogbo wa tí a dókòó tì àtẹ̀ńtanugbọ̀n fún àtẹ́ńtà ṣòkòtò fún torí ẹtúfẹ́ ẹ̀kúta ní ìsìn tẹ́lẹ̀ masagbóde gba kílókò rẹ̀ káàkiri bí àwọn sáà tábà fi gbogbo ẹlẹ́fọ̀n kọ́ wọ́n kàn bàjẹ́ ni ṣé wọ́n lọ pàdé àwọn àṣàbùlì fìlì náà tún òfìlì kà báwò náà ẹni tó ní jíyàwó o tó wá pé kírísítẹ́nì ni gómìnà wa ilé ọ̀sọ́ kó máa mọ̀ ń lọ sí kápẹ́ kírísítẹ́nì lọ́wọ́ bọ́ gbà jọ́gbẹ̀rẹ̀ gàmọ́ òun sì tẹ̀lé ìyàwó òun kò sáà ní fún òun lẹ̀ náà ṣé é gbọ́ wàlàkà lórí ọ̀rọ̀ jáàbù tẹ̀ sáré rẹ̀ ìsìpìlẹ̀ ń bẹ́lẹ̀ náà tẹ̀lé ọ̀rẹ́ dí tẹ̀lé ṣùgbọ́n tó ń kálukú bá fẹ́ ṣe ni ó ṣe kò sẹ́ni ọlọ́run ò lè lò ọlẹ́ tí ó ní wàlìjẹ̀ náà òun ó lò fún ìsìlámù ìbá dé rẹ̀ lélẹ́yìn o kí alákèmí pẹ̀lú pẹ́ẹ́lì kọ́ mọ̀ wá halẹ̀ gbé gàgàgà láwọn ará wọn rẹ̀ pé àwọn sòsà sọ̀rẹ́ tẹ́yìn ọba sí lẹ́kùn pẹ́ sí tẹ́yìn ọba àwọn afa wa àwọn afa lùsùn náà gidi wà láàjọ lọ sunu ẹ̀ fún ẹ tá lọ sí rúra campaign gbogbo nítorí òsì dẹ́wọ̀n ṣùgbọ́n nta nàbí òun wáyé bó o tu o ẹ bá wáyé lọ lé ìwọ tó dúró sílùú ìtọ́ ọmọ sọ́fà ní ká máa bọ́ ọ̀bẹ lọ́n kọ́ lọ́mọdé òkú lórí ntẹ́ǹsì ọmọ sọ́fà nǹkan wa ń kọ́rọ̀ tó bá di gbangba àríwá lọ mú wa wá gbogbo àwọn ọ̀rọ̀ títẹ̀ ń sọ yẹn kẹ́ kí la wá fi bú ọ alọ́ àfọ̀nsán sọ wá fọ́ tó sàn ní. ẹ̀yin tẹ́ yẹn ti ń gbàgbọ́ àbádẹ́ ṣe rí my people ẹjọ́ mo fẹ́ kẹ́ understand mi sẹ́ẹ̀rí pátì ló ń decide òkun ń sàwọ́ bàbá mo sì fẹ́ ẹ ṣe respect pé mi mi mi mi màá sáyìn pé káwọn obìnrin ọmọ sí aṣọ lójú káwọn ilé ọmọ sọ but problem ta ni nìyẹn wàhálà pátì ló ń decide. ẹ̀ǹtẹ́ wá ń decide láti sánmà lèmi àti ńlá pátì ìjọba olórí ọmọ dàrúgbọ̀n sí naam ìjọba olórí kìsùkùtù rẹ kọ́mọ lòkè wọ́n ń ṣe tiẹ̀ wọ́n sì fà wá náà lẹ́rù rí dáadáa tá à ń ṣe ẹnìkan òun ẹnìkan ọ̀dà síta nìkan níjọ́ tí wọ́n sì sọ pé ànábì náà fẹ́ gún yìí gbogbo nàìjíríà náà lòmíì wọn ò rí security wọn ò rí manage mọ́ o àfi kí wọ́n sì sọ lójú àwọn ẹlẹ́ àwọn ń rò lọ sọ́nà bẹ́ẹ̀ àwọn yẹn náà sì dìde pé ìmọ̀ràn náà wà táà fúnjọba láti ìsìn lọ ẹ̀yin náà máa lo pẹ́ẹ́mà tọ́ra nǹkan tí wọ́n fọ́ di dọ́gbọ́njà nǹkan jó nìkan gbà o pẹ́ẹ́n náà ni wọ́n fi sáyẹ̀nsì sálẹ̀ rẹ̀ tí wọ́n fi lọ gbowó wọ́n ti ń lo pẹ́ẹ́n náà nísìn tí wọ́n fi ń fọ́ di ìmọ̀nà kan nu àwọn olè kẹtí amútó ni tiẹ̀ wọ́sọ ọlọ́pàá ìsìn láti sọ pé ajá àwọn ọlọ́pàá náà máa wà nkárá kájọ máa wọ̀ bá ṣe jọ ń wọ̀ yìí because wọ́n ti máa wọn olè kan náà tán náà fa sọ so torí pé uh, security wa náà ọkọ̀ ọba rẹ̀ lórí ọ̀rọ̀ aṣọ ọlọ́pàá náà mà aṣọ sọ́jà náà boko haram náà wọ̀ ẹ jẹ́ káwọn sọ́jà náà máa wọ eh, níkà àti kílórúkọ rẹ̀ àti jọ́mpà kí aláàdé náà wọ́n ti fi aṣọ wọ́n ti fi kàkí àwọn sọ́jà náà wọ́n ti fi so nǹkan kúnnọ̀ra bóde yóò rí tiẹ̀ mú wa anabi ò Ah, wàhálà tọ́lọ́ ló ń ti gbà lójú ayé ẹ̀ ni naam al-yawma akmaltu lakum dinakum jama kò sẹ́ni kẹ̀kẹ́ tí ń pín ìsìlámù tí ń gbé ìsìlámù ga nù wa afẹ́ gẹ́lára ìsìlámù ni ó ti ga tiẹ̀ o ṣe o o ṣe o ta mọ̀ ọ́ gan ìbọ́lọ̀ bá yọ wa kó nu ẹ̀sìn ta ni ọ́ dẹ̀ sí màmá ta mọ̀ ta mọ̀ anabi sọ̀rọ̀ sálàmù wa ń pè é rẹ́sílẹ̀ bí ṣe ń lọ sí ti ń lọ sọ́hún títí títí tí tó fi dé iwájú ọ̀gẹ̀gẹ̀ bíi mímbàrí rẹ̀ ẹgbẹ́ mẹ́sàlásí ń jọ́nà lọ́hún fàbárọ̀ kàtí nà kọ̀ kọ́sùwà kọ́sùwà wù kẹ́kọ̀ọ́ lẹ́ni wọ̀ hmm. ó ń sọ̀rọ̀ ní haahuna masjid almanzil ìlérí mẹ́sàlásí rẹ̀ ìlérí abu ayub ó ti gbẹ́rọ̀ sàlám kánàbí ọmọ bọ̀ ilé tòun ló súnmọ́ bíi tí kílókọ̀ bá sí i. Abu Ayyub náà tún wọ dáadáa kí ni dáadáa tọwọ́ ansasalam ẹ máa wí mọ́ ọlọ́run ọlọ́run mọ́mọ́désù ò mú wa ilé tànàbí ọkọ̀ọ̀kọ́ gbé Mẹ́dínà ilé alájà méjì ni níbulẹ̀ tí a kéèyàn mọ́kànlé pẹ̀tẹ́ẹ̀sì Abu Ayyub ilé tọkọ́jọ́ náà lọ́hùn ilé one thousand four hundred and forty years àbẹ̀rọ one thousand four hundred and forty nine ni yẹ̀ ẹ̀sẹ̀ yìí ilé orí òkè. Okay wọ́n sáré kánà bí ọmọ bọ̀ lókè ànábì ni ha jóun dúró sálẹ̀ ní ahàn ìwà wà lókè ọwọ́ nsálẹ̀ ìkìláfù bẹ́ẹ̀ ń bèrè wáyà ṣùgbọ́n ìtọ́ fẹsẹ̀ múlẹ̀ jù ni pé ìsàlẹ̀ ànábì padà takú sí ó ni fa inna hada as'al liman yaghshana ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa wá bèrè ẹ̀sìn lọ́dọ̀ mi wọ́n wà máa wá kí mi girigiri náà lókè ìfẹ́ fara ni àwọn tí wọ́n máa wá pé bá kí ni àwọn wà síbẹ̀ torí ọlọ́run tómi bá dalẹ̀ báyìí àbá yóò yọ bọ̀sọ̀ lọ́rùn ni mi àgbọ̀dọ̀ kàlá nàbí lórí báyìí àmàlírí o àlejò téèyàn gbọ́dọ̀ tọ́ba wọn fẹ́ ṣe ń jẹ wọn wà láti tọ́ta níbi ti wọlé wọn wọn ò ní jẹun wọn wà ṣe ń jẹ ti ọ̀pọ̀ ju níta níbi lè jẹ lọ wọn wà béèrè lọ́wọ́ àwọn tí wọn bá gbé fún tí wọn bá ti parí pé apá àbò làníbi ti jẹun òun àti ìyàwó ẹ̀ ibi ojú bí àníbi bá ti bù inú wọn ti wá máa jẹun ibi ojú kìíní gbogbo wa máa ń tá a máa fi ránṣẹ́ sáwọn àfa aládùúgbò ìyàkiri bí ẹ sọ pé ẹ̀fọ́n sì ṣe é gbé kaná padà ọmọ ti kàn ẹ tún àlùbọ́sà kò sí wọ́n ń gbé lọ lé kí ó nù fáwọn afa àìmọye afa àlọjẹ tí abẹ́ sàyè rẹ̀ ti dàjẹ́ náà fún lónìí àmì ènìyàn sì wà gbé fún tán bẹ́ẹ̀ nù náà báyìí ṣé ká fi ká ká ìrònú yìí ká ìfikún mẹ́ anabi sọ̀rọ̀ asálàmù bien bien manage bien bien bien bien se àwọn sọ ma manage àmì sàlám wẹrẹ wẹrẹ wẹrẹ inú ilé àbúrò àyùbùlà níbí wàá wà ẹ máa wo ní tàbí lórí yìí jìrọ̀ yìí o ara àdáwò ti mẹ́mbẹ́ ó ń ṣe ọlọ́run wá mú ràkúnmí ńlá méjì àti five hundred dinar five hundred dinar ó wá pè zaidu ibnu haritha maula àti aburọ́fin maula ó wá fún méjèèjì ó ní wọ́n gba maka lọ anabi náà bó ṣe rìnrìn àjò náà lárí tó rìnrìn àjò ó fi ẹbí ẹ̀ lẹ́sìn maka ni ìyàwó ń bẹ maka ìyàwó asauda ìní ànábì tó fẹ́ lẹ́yìn ìgbà tí ìyàwó Khadija kú ìyá Sáúdà yìí àgbàlagbà sí ni ẹ́ ó sọ lọ́wọ́ wa ni ẹ lọ́ọ́ bá mú Sáúdà wa ẹ lọ́ọ́ bá mú Fatima mi wa àti Ummu Kulthum sẹ́ẹ̀rí Rukoya òun ti wà wa ń bí toró àtọkọ ẹ̀ ní ẹjọ́ wa bárẹ̀ bí sẹ́ńsọ́jọ́ náà lọ́nu oyún Usman Zainabu sire òun bẹ maka nǹkan kan ò lè ṣe tọrọ dọ ọkọ rẹ lọ wa ṣé ẹ mọ̀ pé kánàbí ò bínú pé àti ẹlẹmi kò maka n gbọmọ mi kú ṣùgbọ́n Ọlọ́run sọ pé kí mùsùlùmí ọmọ fẹ́ kéfìrí gbà náà kèé tọlọ lẹ́nu sallallahu alaihi wasallam kèé sí ìrísà náà wò ntọ́nà bá fi kàn lórí dáwà ń inú òfin ṣe é bú ojú ẹ̀sán náà máa gbìjà tẹ́nìkan bá sì fẹ́ dẹ́wò ẹ̀ kàn wo kọ́ wá fẹnu ẹ̀gbin rẹ̀ ṣépè tọ́wọ́ ti rí ànàbí fi tán kò àpè kọ́dà tó ń tó ń sọ yìí gan sọ yìí gbogbo tí wọn bá ń pè ní ìdùnnú fúnra àwọn nìkan máa tọwọ́ ọ̀hún sọ dẹkùn yìí tó wo sì ni pé a fi fóun wa a wò dé tìjọba mú a wà fi fóun wa sí àlámù yóò dùn wàláì yóò dùn táìmù kókà kó n ṣe èméjì yóò dùn táìmù kèé ṣe pọ́ tàwọn ò lágbára kankan wà láàdúró déédéé o. ẹ wàlẹ́ àdòdédé ni ní àdòdédé ni ó ń ṣe ọlọ́run ní ńgbà eh, tọ́ka àwọn eléyìí ọ̀tàn ọwọ́ ni ah, abakiri náà ni ọ̀dà náà tẹ bá ti dé maka ẹ bá nǹkan sí abdullahi ọmọ mi kọ́ bá nílé aisha lọ́wọ́ mú akókò ẹ ẹ bá mú ọ̀nà bọ̀ nígbà yóò dé maka wọ́n àwọn ará ilé àmì sàlám Ummu Ayman ó ìyàwó Zaid bin Haritha òun náà bá bóde ó kó gbogbo ẹrù rẹ̀ òun wọn abdullahi ó mú lára ẹ̀ mà tọ́lọ̀ tó ṣe fún wa ìyá wa ni ìyá aisha ẹ wo àpọ́nlé ọlọ́run bí ẹ sì lọ tẹ́gẹ́lẹ́ nafarun àwọn akọ̀kan láàrin three sí nine wọ́n yàn bí ẹ̀ méje sí mẹ́jọ àbújá lè wà nù wọn wọn kọ̀ nílẹ̀ abubakar ọmọ bíi ọ̀rẹ́ rẹ wà ọba bakar náà lé ìyá aisha mẹ́lẹ́ àti asima aina abuk mo bá yín wa ó ní la adiri aina abi ìmọ̀ bàbá mi wa tí a bá abuja lè gbowó kí báyìí màá méjì náà lọ sí balẹ̀ ẹ̀ńtọ́ fọ́lé tí ń jọ́ náà lọ́hùn ẹ̀ńtọ́ lọ ń fẹ́ fi ti ẹ̀sẹ̀ sìn fún tí ó wàá fi lè jásẹ̀ sìn fún abujali tí ó tún wàá fi lè já sí ẹ̀sìn fún islamu wàlẹ́ kò gbọ́dọ̀ sọ́dọ̀ yàwá iṣá torí ntí ọ jẹ́ ntiẹ̀ àti ntó ti ń jẹ́ asmawu lọ́lọ́run wàá fi dípò bàláwù ń jọ́ náà lọ́hùn sẹ́mà bí kẹfìrí náà bá náà gbọ́rọ̀ pé ẹjọ́ lọ́nà wọn máa mójútó àdàbí náà ni ẹ bá ṣe àdáni àkó gbàdúgbò ìyá ìyá àfìfọ́ tí ṣe kínní kan wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run gáìdì ẹ̀jọ́ náà lọ́wọ́ ó ní falatọ́mọ̀nì lakumatan alahọ́dì hàtà sàkọ̀tọ̀ kọ́rùtì kọ́rùtù níbo la ti rí pọ́bì yẹn lu tiná púpọ̀ àti ẹ̀ dẹ̀sìn irú ọlọ́run mọ̀ sànú wa èyí tí ó bára yẹn ní í wa tanáwó ó ní wàláhì

ẹ wá wo àdánwò ó sọ ló gbẹmí ẹ pamọ́ tá a lọ kẹ́mi ìrẹ̀lẹ̀ lọ́jọ́ náà lọ. ó kó lọ́dọ̀ ọlọ́run lọ ọlọ́run sì bá mójútó wọn ọwọ́ Mẹ̀dínà wọ́n ń dùn sí wọ́n ń dùn sọ́n ọ ṣẹ̀ṣẹ̀ wà pé wọ́n lọ bó ń kó ẹbí ń wá wá mú Zainabu òun wá náà lọ́dọ̀ àbúrò tọjọ kọ rẹ̀ ibnu amur wọ́n mú yọ̀ọ́ṣà gbogbo wọn àwọn ọkọ̀ yẹn òní ẹ̀ wá ń bọ̀ àti ìyàwó sáwúdà tọ́jú ìyàwó sàlám ọ̀nà ẹ̀sẹ̀ wà àjọ ìwọ̀n ní madina inshallah rahman ibi tá ibi tá wa ń bọ̀ gangan ilà ṣẹ̀ṣẹ̀ wà dé ó ti dé madina ọ̀sọ̀ kọ̀dọ̀ àbú ayú jọ́mẹ́lẹ̀ ló ló ń bẹ̀ ṣùgbọ́n ìgbà tó kú òní kúbà bọ́sọ̀dọ̀ ìjọ jimá lọ jẹ o náà ní àkọ́kọ́ jimá tí ànábì ó kì fún wọn útúbà àjọ náà lọ́hùn àwọn àfàmọ́ wọn ṣàjálà rẹ̀ kí ni tànàbí sọ ń bẹ bó wá ní ànábì ṣe sọ ara Mẹ́kà àtàrà Mẹdínà pọ̀ tí wọn ò fi máa wúra wọn báwa ṣe ríra wa lónìí pé àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ nìyẹn ẹ lè má da àwọn tá a gbowó nìyẹn ẹ lè má mọ wọn bó nàbí ṣe so wọn pọ̀ bó sí àwọn Yahudi tóra ti pinlẹ̀ sọ̀tàn pa ọ̀rọ̀ madina nǹkan kẹtẹ́lẹ̀ tipẹ́tipẹ́ ibẹ̀ gẹ́gẹ́ là ń lọ kó tó di pé a wà bọ́ síbi ni òun gbà wà ní jimá tí ó pọ̀ torí a sọ ìpín ti ìbí ìpín àtọ́wù tí máa ń bẹ láàrin ọkùnrin àtòbìnrin gangan bákan náà àtọ́wù tí máa ń bẹ láàrin àwọn tẹ́ ẹ máa ń fọkàn tán tẹ́ ẹ wò ustaasu wa. wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ lémi bẹ̀tẹ̀ pé ustaasu ni tọ́lá ntí ò yí kọ́ ọ máa da lọ́nà òdì o yí kọ́ ọ máa da lọ́nà òdì títí tí fi èyòrò tán ìmí tí ì sí tó pé ni gbogbo ẹni tọ́lọ́mùbá ti dárú ẹ̀ nú ọkùnrin di ọ̀sán rẹ̀ ìmí ni obìnrin ló sì ní ti dá mọ́bìnrin pẹ́rẹ́ kò lè di ẹlẹ́ta ní ọkọ ìmí ń bẹ tó yẹ pé ìyá ọkọ lónìí kí ni ẹ̀sìn sọ nígbò lèèyàn máa ń márì tí ó tún gbé pẹ̀lú màmá rẹ̀ àtìyàwó ẹ̀ nígbà bá wa sọ lẹ́yìn lásìsẹ̀ wá kan lu ti ń ṣẹlẹ̀ láwùjọ àti àdánwò tá à ń kàn bí alùsùn náà tí ń fira wọn lẹ́yìn tí wọ́n sì tún lọ yọra wọn bá sùn padà ti ṣẹlẹ̀ láwùjọ kí ni ń fà tó fi jẹ́ pé kọ́nà dàkún kọ́ sànù gbogbo wa kó sì lò kọ́ bá wa lò pẹ̀lú ìyọ̀nù rẹ̀ àdàmùsàlásàlám ò ń fi inú fu àyà fu gbé ẹ̀sìn ẹ̀sà pamọ́ yìí gbé ẹ̀sìn ẹ̀sà kúrò níbi tí wọ́n ti fi ara ní ọlọ́njọ́ jáde májàrá ni àwa náà o ẹ̀kọ́ tá nǹkan mi jírọ̀ yìí náà ni wípé jẹ́ àwa náà ò lè wà nínú ẹni tẹ́ pé tó ọba ti ń dán wò sùúrù ní èèmọ̀ pàdé rẹ̀ tí ọba ti se oore fún ọpẹ́ ní èèmọ̀ pàdé rẹ̀ yóò sì máa fi mọ ìwọ náà ọba ní ọ̀kan ṣoṣo rẹ̀ kó fi ìyọnú ẹ kó fi bí mi àti yín lò la hawla wala quwwata illa billahi الحمد لله رب العالمين خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله فهذه وصية ربنا للأولين والآخرين قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله هكذا أمر الله نبيه بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة فبات رسول الله صلى الله عليه وسلم وأبو بكر في الغار ثلاثة أيام ثم راح وتوجه إلى المدينة المنورة ثم ما زال الطلب عليهما حتى كاد أن يدركهما سراقة ابن مالك لكن لما شعر بذلك أبو بكر وخاف خوفا شديدا أمنه الرسول وطمعه وشوقه في التوكل على الله سبحانه وتعالى بقوله يا أبا بكر لا تحزن اللهم اكفناه بما شئت فساخت قوائم فرسه حتى طلب من الرسول من رسول الله صلى الله عليه وسلم بعد أن تيقن على هذا إنما جاءوا من رسول الله صلى الله عليه وسلم دعا له رسول الله صلى الله عليه وسلم ثم أسلم وبشره رسول الله صلى الله عليه وسلم بتاج, ملك بتاج قيصر إن شاء الله تعالى وقد ناله يوم فتح يوم فتحت تلك المدينة على عهد عمر وقد لبس تاج هذا الملك سراقة رضي الله تعالى عن أرضاه ثم مر رسول صلى أبو بكر على قرية فيها امرأة صالحة يقال لها أم معبد مكث الرسول صلى الله عليه وسلم وأبو بكر عندها قليلا ثم أكرم الله نبيه بأن أح بأن أحلب له من حائل labanan kafahum lishurub وقد شربت منه هذه المرأة كما شرب منه رسول الله صلى الله عليه وسلم وآل بيت هذه المرأة ثم توجه رسول الله صلى الله عليه وسلم إلى كوبا دخل كوبا يوم الاثنين فنزل عند بني نجار فلما نزل رسول الله صلى الله عليه وسلم عندهم كذلك تحول يوم الجمعة إلى بني سالم وكان رسول الله صلى الله عليه وسلم أدبه ربه وعلم كيف يؤلف بين القلوب صلوات ربي وسلام عليه ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم وهكذا كان أهل المدينة ينتظرون قدوم رسول الله صلى الله عليه وسلم يوما بعد يوم فإذا صلوا الصبح خرجوا ينتظرون الرسول فإذا قامت قائمة الظهيرة أو جاء دلوك أو زالت الشمس عن كبدها فإنهم يرجون إلى بيوتهم حتى ما زالوا على هذه الحالة حتى جاء يوم الذي دخل رسول الله صلى الله عليه وسلم المدينة بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم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 يا للأنصار هذا جدكم قد جاء محمد جاء جدكم دخل رسول الله صلى الله عليه وسلم المدينة وقد خرج القدم خرج الصبيان خرجت النسوة كلهم يقولون الله أكبر جاء محمد الله أكبر جاء رسول الله فارتجت المدينة بالتكبير بتكبيرهم وكانوا يتعجبون مع هذا كانت النسوة يقولن هيهم هو هيهم هو لأن أبا بكر قارب رسول الله صلى الله عليه وسلم في سنه ولم يتمكنوا من أن يميزوا لأنه ما كانوا يعرفون من الرسول من أبي بكر سابقا فلما زالت الشم فلما زال الظل عن رسول الله صلى الله عليه وسلم فجاء الشمس قام أبو بكر فجأة بردائه يظلل به رسول الله صلى الله عليه وسلم وبهذا علم الناس أن هذا هو الرسول فإذا الناس كانوا يأخذون بزمام ناقة رسول الله صلى الله عليه وسلم القصوى وكان رسول الله صلى الله عليه وسلم كان يأمرهم خلوه اتركوه خلوها اتركوها فإنها مأمورة حتى بركت عند مكان مسجد اليوم قال بعض من الباب قال بعض من عند المنبر فلما بركت هذه الناقة قال صلى الله عليه وسلم ها هنا المسجد وها هنا البيت ابتنى رسول الله صلى الله عليه وسلم بيته ومسجده مكان بروك ناقتي القصوى فنزل رسول الله صلى الله عليه وسلم في بيت رجل اسمه خالد ابن زيد أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه أرضاه رضي الله تعالى أرضاه فأسكن رسول الله صلى الله عليه وسلم في علو بيته أبى رسول الله صلى الله عليه وسلم أن يسكن العلو إنما فضل رسول الله صلى الله عليه وسلم السفل لأنه يشعر برواده وليكون أسأل للناس فلما تمكن صلى الله عليه وسلم من النزول بدأ أبو أيوب ياتي صلى الله بالعشاء وكان لا يأكل حتى يأكل صلى الله عليه وسلم فإذا علم موضع يد صلى الله عليه وسلم أكل من هذا الموضع هو وزوجته رضي الله تعالى عنهم أجمعين فلما نزل صلى الله عليه وسلم وتمكن من المدينة أخرج بعيرين مع خمسمائة من وبعث رسول الله صلى الله عليه وسلم أبا رافع وبعث زيدا بن حارث إلى مكة لياتوا بأهل رسول الله صلى الله عليه وسلم من امرأته سودة بنت زمعة وكذلك بنته فاطمة رضي الله تعالى عنها وأرضها وأم كلثوم وكانت رقية رضي الله تعالى عنها وأرضاها عند زوجها بالمدينة عند عثمان رضي الله تعالى عنه وأرضاه وكذلك زينب عند زوجها أبي, الرا أبي رافي ابن عمر بمكة المكرمة آية التفريق بين المسلمين والمسلمات ما أنزلت بعد وقتئذ وهكذا خرج عبد الله ابن أبي بكر بآل أبي بكر من عائشة وغيرها فذهب معهم إلى المدينة وبهذا سمعت بخروجهم أم أيمن وهي امرأة زيد بن حارثة خرجت معهم إلى المدينة حتى تمكنوا من دخول المدينة أجمعين فبهذا مكن الله سبحانه وتعالى وبدر صلى الله عليه وسلم يبتني مسجده الذي كنا نزوره يومنا هذا كيف آخى رسول الله صلى الله عليه وسلم بين المهاجرين والأنصار كيف قوى صلى الله عليه وسلم ما بين من الأخوة وكيف كانت المدينة ثلاث فئات ثم صارت فئتين أخيرا كل هذه مما قد علم الله نبيه وأدبه به حتى ألف الله به بين القلوب لذلك كان رسول الله صلى الله عليه وسلم من حبه للأنصار وكان يقول لهم يومئذ إذا أخذوا بزمام ناقتي دعوها إنها مأمورة خلوها إنها مأمورة إني لو أحبكم قال رسول الله صلى الله عليه وسلم من حديث عازب بن براء رضي الله تعالى عنه الأنصار من أحب ما أحبه الله ومن أبغضهم أبغضه الله ومن حديث بن مالك قال صلى الله عليه وسلم آية الإيمان حب الأنصار وآية النفاق بغض الأنصار كيف لا جاء من حديث أبي النار الحديث مخرج من البخاري رحمه الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ولولا الهجرة لكنت امرأ من الأنصار ولو سلك الأنصار واديا لسلكت وادي الأنصار وشعبهم الناس شيء الأنصار شعار والناس دثار إلى آخر هذا الحديث اللهم ربنا زد هؤلاء الأنصار خيرا اللهم ارض بهم اللهم ارض عنهم وعرضهم اللهم ارض عنهم وعرضهم فإنهم قد آثروا حياتهم لحب رسول الله صلى الله عليه وسلم سماهم الله أنصارا لأنهم نصروا دين الله اللهم زدهم خيرا اللهم زدهم خيرا وقرع أعينهم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم اللهم ربنا إننا نتوسل إليك بحبنا للأنصار اللهم إننا نحب ولو فحبنا اللهم إننا نحب فحبنا اللهم إننا نحب فحبنا يا أرحم الراحمين ويا أكرم الأكرمين فإن المرأة مع من أحب اللهم إننا نحبهم فاجمعنا معهم مع رسول الله صلى الله عليه وسلم في على الجنان الفردوس يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم اللهم ربنا عز الاسلام والمسلمين اللهم عز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين من اليهود والنصارى والكفر الذين يسدون عن سبيلك ويقتلون اوليائك اللهم عليك بهم اجمعين اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا اليك ردا جميلا امه الاسلام ان الله سبحانه وتعالى امركم بامر بدا في بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم عليكم الصادق المصدوق القائل في مقلات صحيحة ثابتة إنه من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم المبعوث رحمة للعالمين صاحب النبوة صاحب الرسالة اللهم ربنا بارك عليه وصلي وسلم عليه وعلى آله وصحبه